ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ wa lónìí sọ wípé àwọn ẹni tí ó ṣe pàtàkì jù nínú ayé rẹ̀ a ó kà láti inú ìwé éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó kà báyìí pé nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́ nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa í ṣe. arákùnrin Dozie ní àwọn ìdojúkọ kan tí ó ń dojú tì ní nípa ọ̀rọ̀ ètò ìsúná fún àwọn ìdí kan kò fẹ́ sọ eléyìí fún àwọn arákùnrin rẹ̀ ní ilé ìjọsìn fún wọn láti mọ̀ nípa rẹ̀ ó tẹ́ lọ́rùn láti sọ ohun tí ó ń là kọjá fún àwọn tí ó jẹ́ ọmọ ìyá àti ọmọ bàbá rẹ̀ ju àwọn onígbàgbọ́ ẹgbẹ́ rẹ̀ lọ ṣùgbọ́n nítorí wípé wọ́n ń ṣiṣẹ́ ní ibì kan náà Dozie ní láti sọ fún arákùnrin kan láti ilé ìjọsìn rẹ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kenny ọ̀rọ̀ yìí kọ Kenny lóminú ó sì dá lọ́kàn rú nítorí ó mọ bí ọ̀rọ̀ yìí ṣe ń ni Dòṣe lára tó àti irú àwọn làálàá tí ó ń là kọjá Kẹ́ni pinnu láti ya àkókò sọ́tọ̀ nípa ọ̀rọ̀ Dòṣe láti gbàdúrà pẹ̀lú rẹ̀ ojútùú sí ọ̀ràn yìí ó wá láti ọ̀dọ̀ Kẹ́ni àwọn arákùnrin àti arábìnrin rẹ̀ nínú ìgbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ àwọn ẹni tí ó súnmọ́ ọ jùlọ nítorí wípé ẹ̀yà ara kan náà ni gbogbo wa a ti kú sí ẹ̀ṣẹ̀ ìgbé ayé wa ti tún sì wà nínú Kristi ẹni tí í ṣe orí gbogbo wa ìbáṣepọ̀ wa pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí ara ó gbọ́dọ̀ jẹ́ eléyìí tó wà nínú ìfẹ́ àti òtítọ́ agbára púpọ̀ wà nígbà tí onígbàgbọ́ bá fi ohùn ṣọ̀kan láti gbàdúrà lórí ọ̀ràn kan gẹ́gẹ́ bí ìwé Matthew orí ìkejìlélógún ẹsẹ̀ kọkànlélógún ti sọ fún wa ọ̀kan lára àwọn ohun ìdíwọ́ tí ó ga jù fún ìṣọ̀kan òun ni irọ́ tàbí èké nígbà tí ó bá wà nínú ara ó jẹ́ ohun tí ó burú jáì tí ọlọ́run sì nílò láti ṣe àfọ̀mọ́ ìjọ àkọ́kọ́ ní Jerúsálẹ́mù pẹ̀lú ipá Ananaya àti aya rẹ̀ Sàfírà sọ ẹ̀mí wọn nù nítorí ọ̀ràn yìí o lè wo ìwé ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá máa lọ sínú ayé lónìí máa mọ̀ wípé àwọn ẹni tí ó ṣe pàtàkì jùlọ nínú ayé rẹ àwọn ni arákùnrin àti arábìnrin rẹ nínú ìgbàgbọ́ wọ́n ní agbára tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n lè mì ọ̀run ní ìtorí títì ẹ̀. gẹ́gẹ́ bí ìwé matthew orí kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógún ti fi yé wa. àdúrà olúwa ràn mí lọ́wọ́ láti gbé pẹ̀lú àwọn arákùnrin àti arábìnrin mi nínú ìgbàgbọ́ pẹ̀lú ìfẹ́ àti òtítọ́ ràn mí lọ́wọ́ láti jẹ́ irú arákùnrin tí wọ́n nílò sì fún mi lórí ọ̀fẹ́ láti lè fi ọkàn tán wọn. àmín àyọkà wa látinú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí Aoka, ó kà láti inú ìwé Júdà ẹ máa bá wa kà lọ. ìwé láti ọ̀dọ̀ Júdà èmi Júdà ìránṣẹ́ Jésù Kristi tí mo jẹ́ arákùnrin Jákọ́bù ni mò ń kọ ìwé yìí sí àwọn tí Ọlọ́run bàbá fẹ́ràn tí Jésù Kristi pè é láti pamọ́ kí àánú àlàáfíà àti ìfẹ́ kí ó máa pọ̀ sí i fún yín ẹ̀yin olùfẹ́ mo ti gbìyànjú títí láti kọ ìwé sí yín nípa ìgbàlà tí a jọ ní nígbà tí mo rí i pé ó di dandan pé kí n kọ ìwé sí yín kí n rọ̀ pé kí ẹ máa jà fún ìgbàgbọ́ tí Ọlọ́run fi fún àwọn ènìyàn rẹ̀ mímọ́ lẹ́ẹ̀kan gbọ̀n. nítorí àwọn kan ti yọ́ wọ inú ìjọ àwọn tí ìwé mímọ́ ti sọ nípa wọn lọ́jọ́ tó ti pẹ́ pé ìdájọ́ ń bọ̀ sórí wọn wọ́n jẹ́ aláìbọ̀wọ̀ fún Ọlọ́run wọ́n yí oore ọ̀fẹ́ Ọlọ́run wa padà sí àìdára láti ṣe ìfẹ́kúfẹ́ inú wọn wọ́n sẹ́ ọ̀gá wa kan ṣoṣo àti olúwa wa Jésù Kristi bí ó tilẹ̀ jẹ́ pé ẹ ti mọ gbogbo nǹkan wọ̀nyí síbẹ̀ mo fẹ́ rán yín létí pé lẹ́yìn tí olúwa ti gba àwọn ènìyàn là kúrò ní ilẹ̀ íjíbítì tán nígbà tí ó yá ó tún pa àwọn tí kò gbàgbọ́ run bẹ́ẹ̀ náà ni àwọn áńgẹ́lì tí wọ́n kọjá ààyè wọn àkọ́kọ́ tí wọ́n kúrò ní ipò tí ọlọ́run kọ́ fi wọ́n sí ẹ̀wọ̀n ayérayé ni ọlọ́run fi dè wọ́n mọ́ inú òkùnkùn biribiri títí di ọjọ́ ńlá nì tí í ṣe ọjọ́ ìdájọ́ bẹ́ẹ̀ sì ni ìlú sódómù àti ìlú gòmórà àti àwọn ìlú tí ó yí wọn ká àwọn náà ṣe bí àwọn áńgẹ́lì tí wọ́n kọjá ààyè wọn wọ́n ṣe àgbèrè àti oríṣiríṣi ohun ìbàjẹ́ tí kò bá ìwà ènìyàn mu ọlọ́run fi wọ́n ṣe àpẹẹrẹ fún gbogbo ènìyàn nígbà tí wọ́n jìyà iná ajónirun bẹ́ẹ̀ náà ni ó rí fún àwọn ènìyàn wọ̀nyí lónìí àlá tí wọ́n ń lá fún ìbàjẹ́ ara wọn ni wọ́n tàpá sí àwọn aláṣẹ wọ́n ń sọ ìsọkúsọ sí àwọn ẹ̀dá ọ̀run tí ó lógo nígbà tí olórí àwọn áńgẹ́lì pàápàá ń bá Èṣù jiyàn tí wọ́n ń jìjàdù òkú Mósè kò tó sọ ìsọkúsọ sí i ohun tí ó sọ ni pé Olúwa yóò bá ọ wí ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí a máa sọ ìsọkúsọ nípa ohunkóhun tí kò bá ti yé wọn àwọn nǹkan tí ó bá sì yé wọn bí nǹkan ti yé ẹranko ni ohun tí mú ìparun bá wọn nìyí ó ṣe fún wọn wọ́n rìn ní ọ̀nà káínì wọ́n tẹra mọ́ ọ̀nà ẹ̀tàn bálámù nítorí ohun tí wọn yóò rí gbà wọ́n dá ọ̀tẹ̀ sílẹ̀ bíi kóra wọ́n sì parun bàṣẹjẹ́ ni wọ́n jẹ́ nínú àṣẹ ìfẹ́ ìjọ wọn kò ní ọ̀wọ̀ nígbà tí ẹ bá jọ ń jẹ tí ẹ jọ ń mu ara wọn nìkan ni wọ́n ń tọ́jú bí olùṣọ́ àgùntàn ti ń tọ́jú ara rẹ̀ dípò àgùntàn wọ́n dàbí ìkùukù tí afẹ́fẹ́ ń gbá kiri tí kò rọ òjò igi tí kò ní èso ní àkókò ìkórè ni wọ́n. E wọ́n ti kú sára nígbà tí ó bá ṣe wọ́n á wó lulẹ̀ ti gbòǹgbò ti gbòǹgbò ìgbì omi òkun líle ni wọ́n tí ó ń ru ìwà ìtìjú wọn jáde ìràwọ̀ tí kò gbébì kan ni wọ́n ààyè wọn ti wà nílẹ̀ fún wọn nínú òkùnkùn biribiri títí ayé àìnípẹ̀kun nípa àwọn wọ̀nyí ni Énọ́kù tí ó jẹ́ ìran keje sí Ádámù sọ àsọtẹ́lẹ̀ pé. mo rí olúwa tí ó dé pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn áńgẹ́lì rẹ̀ mímọ́ láti ṣe ìdájọ́ lórí gbogbo ẹ̀dá yóò bá gbogbo àwọn ènìyàn burúkú wí fún gbogbo ìwà burúkú tí wọ́n ti hù àti gbogbo ọ̀rọ̀ líle tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò bẹ̀rù Ọlọ́run ti sọ sí òun olúwa. àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n ń kùn ṣáá òfin nǹkan kì í fi ìgbà kan tẹ́ wọn lọ́rùn ìfẹ́kúfẹ́ ara wọn ni wọ́n ń lépa ẹnu wọn gba ọ̀rọ̀ kàǹkàkàǹkà kò sí ohun tí wọn kò lè ṣe láti rí ohun tí wọ́n fẹ́ wọn a máa wá ojú rere àwọn tí wọ́n bá lè rí nǹkan gbà lọ́wọ́ wọn. ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ mi ẹ̀yin ẹ ohun tí olúwa wa jésù kristi ti ti ẹnu àwọn àpọ́stélì rẹ̀ sọ tẹ́lẹ̀ wọ́n kìlọ̀ fún yín pé ní àkókò ìkẹyìn àwọn kan yóò máa fi ẹ̀sìn ṣe ẹlẹ́yà wọn yóò máa tẹ̀lé ìfẹ́kúfẹ́ ara wọn láì bẹ̀rù ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n ń ya ara wọn sọ́tọ̀ wọ́n hùwà bíi ẹranko wọn kò ní ẹ̀mí mímọ́ ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ mi ẹ fi ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ ṣe odi fún ara yín kí ẹ máa gbàdúrà nípa agbára tí ó wà nínú ẹ̀mí mímọ́ ẹ pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run ẹ máa retí ìyè àìnípẹ̀kun tí Olúwa wa Jésù Kristi yóò fún yín nínú àánú rẹ̀ ẹ máa ṣàánú àwọn tí ó ń ṣiyèméjì inú iná ni ẹ ti ní láti yọ àwọn mìíràn kí ẹ tó lè gbà wọ́n là ìbẹ̀rùbojo ni kí ẹ fi máa ṣàánú àwọn mìíràn ẹ ní láti kórìíra aṣọ tí ìfẹ́ ara ti dá àbà wọn sí jẹ́ fún ẹni tí ó lè pa yín mọ́ tí ẹ kò fi ní ṣubú tí ó lè mú yín dúró pẹ̀lú ayọ̀ níwájú ògo rẹ̀ láì lábà wọ́n ọlọ́run nìkan ṣoṣo olùgbàlà wa nípasẹ̀ jésù kristi olúwa wa ní ògo ọlá agbára àti àṣẹ wà fún kí a tó dá ayé àti nísinsìnyí àti títí ayé àìnípẹ̀kun àmín. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.